وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقول الله الله وضع أولوري أما والمكتب حضر رجالاً أكيد في رسول الله محمد صلى الله عليه وآله وسلم أما أرى الذي أما صحابة مدرسين أو أنصار إلى النبي صلى الله عليه وسلم كيف يجوز بجل القيامة

بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى التحذير من تقويم احد ما لم يقل فيبلغ الشاهد منكم ايها الناس من بعد منا فنأى او طرق فبنى ان الذي يدين الله به الاشياء التي ذكرناها ما بيناه لكم على ما وصفنا ألا فبينا لكم على وقتنا بما هو أن خلاف ذلك فهي أداة للإخلاص أو أو نخلى ذاتيبا تقولا بيضا وهو من ملتزم متفرق معتد يهون بصفة الله وعليه قدر الله ولعنته في الدارين وحق على الله أن يريده الواجب الذي وصل رسول الله صلى الله عليه وسلم شرباءه وأن يحله المحل الذي أخبر النبي صلى الله عليه وسلم أن الله يحل ابطاله على ما أخبر صلى الله عليه وسلم قال أبو جعفر وذلك ما حدثنا أبو الحريث حدثنا المحاربي عن اسماعيل بن عياش الانسي عن ثعلبة بن مسلم القشعري عن ايوب بن بشير العدلي عن شفة بن مانع الاصبحي قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة يؤتون أهل النار على ما به من الأذى ينحون بين الحليم والجحيم يدعون بالويل والسرور يقول هذا الناس بعدهم لبعض ما بال هذا المال قد آتون على ما بنا من العباء آه، الإمام الطبري عليه رحمة الله إنه ترى صغير في الدنيا èyí tí a kàkánì ní ìdí ẹ̀jọ́ ọ̀nà ni pé ǹjẹ́ orúkọ ọlọ́run tí ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àti ọlọ́run ìyẹn ni pé الاسم هو المسمى أم هو غير المسمى وكي هو لا يكون إيه níbi tí a ní èdè òun náà ni ọ̀rọ̀ míì àtàkùnrin من تقويل أحد ما لم يقله ìṣọ́ra láti pé kí ọmọ máa sọ ní tí èèyàn bá sọ síta. Èyí tí èèyàn bá wí àyè máa ń sọpọ̀ wí ẹ̀kọ́ lọ́sà ilé ni èsì àdìmọ́mù ọba rí gbọ́dọ̀ pọ̀ nínú ìdíra yìí. torí pé láwọn nǹkan tí ó ń da nǹkan rú láyé kódà ní inú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn gan nǹkan tó da nǹkan débi tó dà ní lónìí òní káàrùn yẹn fún wọn máa ń sọ ohun tí wọn ò gbọ́ látẹnu àmẹ́ríkà wọn ọ̀rẹ́ sẹ́lẹ̀ káàrùn yẹn máa ń ṣe nǹkan tí wọn à rí títí ànábì ṣe wọn máa ń sọ tí ànábì ò sọ. Nígbà tí sọ̀rọ̀ tó máa fi ṣàlàyé pé màǹkà dára àlẹ́ yá فليتبوى مقعده من النار أو في النار كي طبعا قرم إن النبي صلى الله عليه وسلم تركي إما أما إما أما قرم عدوة تتركي حديث إيه؟ حديث إيراني أني أسفق الدين لا تيما تنصر أني اللغينا أنا بنيوينيه فليتبوى مقعده في النار ànábì ní kẹ́yìn yẹn kó máa wá bí kí wọ́n ojú òkú kalẹ̀ sí nínú ná kó máa wá ààyè ná kalẹ̀ fún ara rẹ̀ lórí pé kí wọ́n ti parọ́ wà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sẹ́lẹ̀ ìyẹn ti ilé ẹ̀sìn kankalẹ̀ nìyẹn ẹ̀sìn nìyẹn gbé kalẹ̀ àwọn èèyàn ò kókè ní ẹ̀sìn torí ní àlẹ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ òun ni ó sọ bẹ́ẹ̀ ni àwọn tó tẹ̀lé àlẹ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ kí wọ́n wọ́n sọ̀rọ̀ kí wọ́n ti pa irọ́ mọ́ wọn kí wọ́n sọ ọ̀kan báyìí kò tó jẹ pé àwọn ènìyàn wọn sọ kò tó tó wọn ń da ẹ̀sìn ọlọ́run ara rẹ̀ náà ni èyí tí àjùmọ́nù àpábà rí tó ń dínkù ní wa nínú tẹ́lẹ̀tì àfẹ́kà lónìí tó bá kan náà tí a ṣe bẹ́ẹ̀ fún àmì ìsọ̀mọ́ ọ̀rẹ́ fẹ́ náà bákan náà tí a ṣe bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tàbí ìhùn àtàwọn tó hágà nẹ́bì gbogbo ẹni tó bá ń bẹ láyé a gbọ́dọ̀ máa sọ nǹkan tí ò bá wí ìyẹn gbọ́dọ̀ sọ nǹkan tí ò bá sọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí lórí ọ̀sán ayé ni tòun tí ọba máa ń máa yàn kọ́ dá ọ lójú wípé lágbájá ń ṣe nǹkan báyìí ìyẹn gbọ́dọ̀ sọ́ra rẹ̀ nínú tó ń jẹ́ manhaj al-sunnah wal jama'ah wọ́n rí àtàkùn wọ́n àtẹ́lẹ̀ kan máa gbérù rẹ̀ kan wá bá wọn. ìjà àkóńbá fìkún bìnnàdà in pọ̀tẹ̀lẹ̀ ìyànà. tó ìgbà ní ìjọba ó lè jẹ́pẹ́ ẹni tó fún yàn ní ròyìn ìyìn orí tí ó kùrọ̀ orí tí kò kùrọ̀ ẹ̀kọ́ yẹn lẹ́nu àwọn ẹ̀kọ́ ìsìláàmù ni. kìrìbìyàn lẹ́yìn yẹn tó kùrọ̀ irú ẹ̀ àti Abu Musa al-Ash'ari Abu Musa al-Ash'ari ọmọ tí ó dọ̀ọ́ fún ọ̀rọ̀ ìgbàlọ́sọ̀ àdéhùn ẹ̀ lẹ́nu pàṣẹ Bukhari àti Muslim wọ́n sábàlá ọ̀rọ̀ àfàdàgbà ọwọ́ àkàlẹ̀ fún ọmọ lẹ́ẹ̀lẹ́ta asalaamualeykum ó tó lè tirẹ̀ asalaamualeykum ó tó lè tirẹ̀ ẹlẹ́kejì ìgbà tí ò gbọ́ kí ó mọ̀rún dá lóhùn ọ̀rọ̀ ju àyà lọ́ba padà ní tèmi máa ń lọ ní. àṣé ó mọ̀rún bẹ ní jìnnà ó ń gbọ́ ṣe sálámà tó owó rẹ̀ tó ọ̀dọ̀ àbúrò ta bó ṣe sálámà lẹ́lẹ̀ ká fi ráyè òun padà ní. ó lọ́rùn jáde òun rí pé àbúrò ti ní ẹ̀yìn padà ọwọ́ pèsè kó wa kó sáré ní kí kó wa pàtó wa padà wá ní kí ló dé òun gbọ́ kó sálámù rẹ̀ wọ́n á ní ẹ̀dẹ́ òun sálámù rẹ̀ rẹ̀ ta gbàtó sálámù rẹ̀ rẹ̀ ta tó wọ́n gbọ́ ìjẹ́ lòún fi padà wọ́n á ní kí ló tó fi rẹ̀ olóògbé látọ̀dọ̀ àdéhùn sọ̀rọ̀ wọn sẹ́lẹ̀ gbẹ̀dẹ̀ bá ti gbọ́ ẹ bá ti sálámù sí ẹ̀rẹ́ rẹ̀ ta tí o jáde àìsó pọ̀ ìtẹ́lẹ̀ wọn lóko sábà ọmọ nílò ẹ̀kú rẹ̀ gbúgbúgbúgbúgbúgbúgbú àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ìní ọ̀gbọ́n lọ́dọ̀ àmì sọ̀rọ̀ àìsàlà ilé yìí wà ní pé ẹ̀kọ́ òfin máa kalẹ̀ kókó òfin máa retí ìlera rẹ̀ àkọ́ni tó ń gbọ́ lọ́dọ̀ àmì ó bọ̀ ní ajẹ́pé ọ́ tó sọ yìí ọ́ wà wọn ó wẹ̀ ẹni tí ó ṣẹ̀rí rẹ̀ wá tó bá nàbì ló wì kò ní wọn lọ sọ́dọ̀ àwọn àṣà nínú àwọn sàhábà ọ̀dọ̀ wọn ìgbà tí wọ́n parí tó kẹ́ darí sọ́dọ̀ wọn ní wọn lọ lè béèrè nígbà tó ní ìjòkó ẹ̀dẹ́ ìfà ni. Bẹ́ẹ̀ tó fẹ́ Jamal rẹ̀ jẹ́ àìkú ni ọmọ sọ pé àkọ́jà ah, ọmọ kékeré tó kéré ti láàrin wa ọmọ ìta yìí ẹgbẹ́ tó ọmọ kékeré láàrin wa sàábà ẹ̀ lọ́wọ́ nígbà òun gbọ́ láti ọ̀nà ẹ̀ sọ̀bọ̀ ọ̀fẹ́ náà lẹ́yìn ìjọba ti wáyọ̀ ọ̀dà ọdún yẹn lẹ́yìn ẹ̀ka tẹ́ bá ti bá ẹ̀ka lè gbà yẹn ni ọkọ̀ owó ti tó wá rẹ̀ ìwọ̀n wa tó. ẹ̀yìn tó kúmọ̀ wò pé ibi tó ń pe àbúrú sáà àṣà àdìgbò kúrọ̀ nìyí àmọ́ fẹ́ jẹ́ kó òun rí pé òun ló lè dúró kí òun lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. tó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ń jẹ́ akọ̀ǹfà tuntun lè lọ́la ní pàtàkì ìyàlọ́. bẹ́ẹ̀ kan bí ọ̀rọ̀ wá fún yín pàtàkì bí ó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmíì. ṣe pé ó fi ọ̀rọ̀ yóò ní í ṣe àìsàn àkà yóò tó وليد بن عقبة وليد بن عقبة بن عقبة هو أنت النبي صلى الله عليه وسلم طلع هذا من صفات الدين النبي صلى الله عليه وسلم هو كيف يقول لك تكاوى طلع من ذلك ìdájọ́ àti sọ eléyìí òun ni pé sáà ń sọ pé èèyàn ń àwọn ẹlòmíì lè lọ yọ ẹ tó bá ti jẹ́ pé kọ́ àti máa ń wádìí ọ̀rọ̀ rẹ̀ tó pé kọ́ táwọn ń sọ pé kọ́ ti ta lẹ̀. aláwọ̀ sọ̀hánà lẹ́yìn tó wọ́n ọ̀rẹ́ sẹ́lẹ̀ ní ọ̀rọ̀ táwọn sẹ́lẹ̀ náà ń sọ yìí ọ̀tọ̀ tẹ̀lẹ̀ sí mi. ṣùgbọ́n ní kí wọ́n ń gbé nǹkan jáde kò pé kí kọ́bọ̀rù pé kọ́ tí wọ́n ń sọ ní pé irú àwọn àwọn sọ̀hánà lẹ́yìn tó wọ́n tí ẹ bá ti gbọ́ kábàá lọ́dọ̀ ọmọ ìyẹn gbọ́dọ̀ bá gbọ́ gbẹgbẹ ni tó o fúnra kò ní ti káàbọ̀ wá ẹ̀rí rí afá aláàbì kankan láyé kama tọ́ọ̀tì tó hábà bí tó hábà kan tó tó kàn ní tó hábà kan kì í di iṣẹ́ fà nígbà wọn ti láéláé ní gbogbo tó hábà ní ìtàn lọ́wọ́ rẹ̀ sọ́nà ẹ̀ nìkan tó èdè òdò ni wọ́n ti ọ́ọ̀tì ní gbogbo wọn. tó tó ti bá ti wá rí yẹn náà ẹ̀wọ̀n náà tó ń kọ̀ ń kọ̀ ń bá nǹkan tó bá gbọ́ tí wọ́n gbọ́ rí ọ̀sán à ẹ̀ẹ́ gbogbo tó bẹ tó wà tó pọ̀lọ̀ yẹn rẹ̀ fún ọ. tọ́ alẹ́sọ̀ wà rẹ̀ sálàm gẹ́gẹ́ ọ̀rọ̀ ara wà ní ìkọ̀rọ̀ lè gba àgbàkà wá ní ìfẹ́sẹ̀ náà nígbà bí ká ní kí wọ́n máa kó dàkà yẹn wá ní kíndéèdèrè onínú sátìn ẹ̀hẹ́ tó kọ́ wá ní àná náà ni wọ́n máa ń mú zàkà yẹn wá tí wọ́n wá rí wọn láwọn ìlú àlejò wọn ni kí wàá lè fún wa lọ kí lọ lè pè wọn. tó fún báyìí kan ó kú bí ọ̀la wọn mú dà táwọn wáyé fourteen àlejò wọn lọ kọ́ lọ lónìí gbàdúrà wà ti délé kọ́ lọ gba sáyẹn wa wàá lè fi ojú ọ̀nà báyìí lọ́wọ́ tó yẹ lọ́wọ́ àìsí ó ní ojú kẹsàn-án ẹ̀rù kẹsàn-án bàwọ́ lẹ́yìn ní ti à ah, èmi nìkan. Wọ́n ní ìṣòwò ní ẹ̀sìn ọ̀wá sílẹ̀ rẹ̀ ló ti padà sílé rẹ̀ ọ padà sílé lọ́wọ́ àtàlẹ́bí sọ̀rọ̀ ọ̀hún rẹ̀ fẹ́lá ọba tó fà lẹ́bi pé àlẹ́bí àwọn ènìyàn náà wò ní fún mi nígbà báwo kọ́dà àwọn fẹ́ pa mí ni lẹ́rú gbà mí. àlẹ́bí ni kí ló wí wọ́n kú wọ́n bọ̀jà wọ́n lẹ́bi tó bẹ̀rẹ̀ sí ní àlejò fún àwọn ọmọ ogun rẹ̀ yà ló wọ̀ fẹ́ yọ àlejò ní àlejò fún gbogbo lọ́wọ́ yìí àwọn ènìyàn tàbí gbogbo dàkà wọn wọn bá kó dé ní olóòrè olóòrè nígbà ní à mẹ́ta kò wà níbi tí ó ṣẹlẹ̀ tó wà níbi bá ní ẹ̀rú bá wọn lójú ọ̀rọ̀ ni o pé tó bá dé tẹ̀sán wọn lòdì sí ìwé ẹ̀rú dàkà tó máa ń di gbogbo rẹ̀ tó.

ìpè ìsọ̀rọ̀ sọ kí lè sọ́ra ìpè tó kọ̀ wọ́n àlè ẹni pé kí wọ́n ẹni pé òun ń fún tí ì kọ́ tí ì nílò bá lórí tí ì fi ẹ pẹ̀lú ìyẹn o wọn ni ẹ̀ ti fẹ́ mi tí mo kọ́ jẹ̀ jáde tí mo kọ́ wàhálà mi fún mo fẹ́ kò rí lọ àìdó máa lábẹ́ àpò ìlú àìmọ́ mi sọ̀rọ̀ ni wípé fáìlì yorùbá lè lè ṣá ìdò mi ń kún ẹ̀yọ̀ hàn náà mi ń bá ìgbà mi ń ná fànáà ẹ̀lọ́mù tọ́lá ní wípé kọ́lọ̀ lè fi tó lé sí fáṣẹ yorùbá lé kó fi tó lé sí àṣà nídòmíkò ẹni tí ó ń gbọ́ ọ̀dí ń sọ yìí kọ́lọ̀ lè kún nírò ẹ̀yọ́ ẹ̀nà ẹ̀yìn èèyàn ń gbọ́ mẹ́mbà ṣúdà nínú fàdà ẹni tó ṣe gbọ́dọ̀ tó wá takété sí wa ẹlọ lè sọ fún un. àwọn kọrùgà àti tó súnmọ́ fàdánà tó ibi súnmọ́ wa pẹ́kipẹ́kí. أن الذين دين الله به في الأشياء نظرا شارين كثرة سلوك أن الذين دين الله به في الأشياء nípa tí ń sinọ́ nínú gbogbo nǹkan táwọn ń sọ yìí tí ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn aláàrí ilẹ̀kẹ̀ náà iná ní ká sọ yìí o. ìyẹn ni pé ọmọ kan tó àwọn èèyàn lára pé wọ́n fi nǹkan mi wọ́n sọ pé wọ́n sọ nǹkan mi o ní bá jáde lẹ́nu mi wọ́n lè kọ́ sọ. kéńké ń sin ọlọ́run ẹ̀wọ́n àfẹ́ ìṣèlú ẹni mọ̀ ní ṣàlàyé ara wọn lọ. káfà ń wà kọ́rọ̀ rẹ máa dàrú kó máa rújú kọ́ máa lè jáde ṣàlàyé ara rẹ̀ ọ̀la ìgbésẹ̀ làwọn ọmọdé ti sálà ìgbésẹ̀ làwọn ọmọdé sọ̀rọ̀ ara ó ń ṣàlàyé ara rẹ̀ ni táwọn yẹn bá ń mọ pé òun pèpè fún àwọn ìkọ̀wání ìkọ̀wání mùsùlùmí àbára wọn ni ó ní àbí kò kí ń tara wọn ni tí wọ́n ń dá ojú ẹ̀ fáwọn èèyàn ó jáde bọ́ta ọwọ́ àwọn ènìyàn ti kí ni ọ̀yẹ̀ kanka níbi ní èyí ní òkùnrin yìí dúró yẹn báyìí kíkẹ́ sí àwọn sọ́lá pọ̀ wá ní ẹ̀lọ́ mọ̀ sọ́lá yìí ẹ̀yìn máa ń sọ ní orí ìta àtìkọ́ṣẹ̀ ní àtìkọ́ṣẹ̀ ní súnmọ́ ìgbà tí Ìsìlámù tutù Ìsìlámù tutù ẹ̀lọ́ mọ̀ sọ́lá yìí ó ṣẹ̀ ní ní nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́ta ọdún ìgbà tó kú gan three hundred and ten bẹ́ẹ̀ ni wọ́n kú lẹ́yìn bàtà ní ọdún forty one la ọ̀la yìí ó sì pé nǹkan bíi one thousand one hundred years ó kọjá báyìí lórí ikú wọn ẹ wo àlàyé tí wọ́n ń ṣe kalẹ̀ pípé sẹ́ni fi ń ṣe lọ́wọ́ òun náà ni mo kọ́ sí ojú àyè o èmi ò ní nǹkan mi ò wọ́n sọ nǹkan mi nípa mi o alẹ́ mi tẹ̀sẹ̀ náà máa bàyà náà ìlàkùn òun náà ni táwọn ṣàlàyé fún yín yìí àyáwọ́sìnà pẹ̀lú ìròyìn wa bá a ṣe rí lẹ̀ lórí náà là ń sọ fún yín yẹn. fọlọ́rọ̀ wá àyìnà kìlá fàdáríkà ẹni tó bá wá mú nǹkan mẹ́wàá tí nǹkan yẹn yàtọ̀ ṣe tí mo ń sọ yìí àdọ́ọ̀fà ìrìnà tiwa ò tó wá fi nǹkan mi sì tọ́jọ́ wa. Ṣé ẹ̀dúgbọ̀n kan tí wọ́n mú sọ́wọ́ rí ni? ìmáà ń kọ́ra yìí wọ̀nyí pé alukọ̀hán yìí sọ̀rọ̀ ọlọ́run ṣe pé ó ti pé rẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run alukọ̀hán ọ̀rọ̀ ọlọ́run kò fi ń ṣe màkàlù kò fi ń ṣẹ̀dá ọlọ́run tó ó ṣàlàyé ara rẹ̀ pé ó ń kọ́ ọlọ́run òun náà ní ìròyìn ọlọ́run náà ní orúkọ ọlọ́run wípé ọlọ́run táwọn lóyìn òun náà ní ó ní àwọn orúkọ yẹn òun la kàkẹ́ yìí lónìí ní gbogbo táwọn sọ yìí yìí ṣé bá lẹ́nu ní tó bá wọ́n mú nǹkan mí wá أضاف إلينا سواه سواه في صدرها أو نحلنا في ذلك قولا غيره أبي أشر وسبيون دون صياغة تعطيه وهو كاذب وقلوب ẹ̀wù bá àwọn ọmọdé kàlà yàrá wọn. tó náà ní gbogbo ẹgbẹ́ ti jẹ́ èèyàn ńláńlá tó ní èèyàn ńláńlá pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyá máa ń dé pé èèyàn ń gbọ́ ilé èèyàn lọ ni ìyẹn máa ń gbé kéèyàn mọ ibi tí ọba ń lọ tọ́ba jó súnà jó súnà kó clear tọ́ba jẹun nílórí à jẹun nílórí à kó clear tó àná ọ̀wọ́ náà lọ fẹ́ jẹun ní súnà ọ̀wọ́ náà lọ fẹ́ jẹ onílórí à tó àná ọ̀rẹ́ ni wọ́n ní sọ fún nílórí à lòun kò lè sọ tó ẹ̀ sọ̀rọ̀ yìí ìgbésẹ̀ rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ yóò mọ̀ ní wọ́n jí papọ̀ kọ́nà ìlọ́jú ẹ̀ lórí mẹ́rin lọ́jú pé kí ló kòkòrò yóò sì lọ́jú mọ́ra wọn bẹ́ẹ̀ ni wọ́n ti tù kò fẹ́ máa fẹ́ ah, ẹ̀ ní ojú tu ọ̀ ẹ̀ ní màá fi sọ ẹ̀ ní mẹ́lẹ́ fi tó kù sí lọ́lẹ́ yìí ní ìlànà tó dáa ìlànà kò náà fi lá ìlà àbòlá wọ̀lá ìlà àbòlá àwọn eléyìí wọ́n mọ̀ ní irú sílẹ̀ ń sè yìí àwọn kan wọ́n mọ̀ ní irú sílẹ̀ ń يكون هناك جيش إلى أنا أهل السنة والجماعة أو نصبا ان الجماعة كل مسلمان مسلمين فهو كاذب القرآن مبتري أدلى ان لنيه متخرج القرآن لنيه مبتر صحيح يرى الله ẹ̀ẹ́dẹ́gbẹ́ ان èèyàn ń já lójú ń já lójú rọ́ kọ́tùwá ان ẹni yìí ó ti mọ̀ ń jápọ̀ sílá من نبيان كاظم مبتل متقرص مدبر خلقة كرام جمال أي كما هو القرآن إنهم إلا يخرصون معنى إنهم إلا يكذبون الكذب لا يجي الخرص ولا يجي افتراء افتراء وصول للكذب له افتراء كي اختلاط فبيت طبعا الكذب الاثنين والكذب كمية والنسومة والكوديات àbí nǹkan yẹn nílẹ̀ torí kò rí bẹ́ẹ̀ tó ìtìlọ́pù ó ti ẹ̀ já ọ̀rọ̀ fabricate ni tó pé ẹ wà títí ti fún ẹ̀yìn rí láéláé ó ní ló ń tọ̀ òkúrọ̀ mẹ́rin nìyẹn tó ẹni wá sọ kan ní táwọn ẹni sọ yẹ̀bùn òbí sọ́kọ̀ kìlà ẹni yẹn wá ìdínú ọlọ́run ẹ̀wọ́n àwọn bá tún ẹjọ́ rẹ̀ bínú wọ́n máa di ọ̀rọ̀ ara wọn láti yanjú wọ́n máa fi àlàyé ọ̀rọ̀ ara wọn kó kílẹ̀ kó yanjú kó má rò sí mẹ́rin lọ́wọ́. tó wọn náà ni ọ̀rọ̀ yẹn oní túnjí wọn náà ni ó kún lórí túnjẹ ní ọ. tó ṣe wá ní tí ọlọ́run kan ṣe é dáa fún ni pé àwọn tó bá lóye tó bá lóye ìfẹ́pẹ́lú ni olè wọn jẹ ẹni tó ní ìṣe ẹ̀sìn àmọ́ yóò lóye mẹ́rin àwọn olè á ní àkáyì alákẹ́ bá ń sọ̀rọ̀ lónìí rẹ̀ lágbájá ara ti wá ní ó ní ara àwọn ẹni pípé kí ni wọ́n ti rí ìgbésẹ̀ rẹ̀ wọ́n ti rí ọ̀rọ̀ rẹ̀ wọ́n rọ̀ báyìí ilé ìtàn wọ́n ti àdúgbò rẹ̀ ilé ìtàn fẹ́ yẹn bá kì í tara yín o ìtumọ̀ rẹ̀ bí kì í tara yẹn ní tún náà wọ́n ti ara tàwọn ẹgbẹ́ nípa yìí ìní mo sọ pé àmọ́ ibi ti jẹrẹ èkó ṣùgbọ́n àwọn náà mọ kálukú wọ́n ti lè ẹ̀gbáni gbogbo kálukú ṣeré tó òun náà ni pé ẹni tó bá ń jẹ́ ẹni tó fẹ́ fẹ́ sin ọlọ́run ó máa ń dé kí ọ̀rọ̀ mi kó yanjú kó sì kẹlẹ́ pàtàkì jùlọ ẹni tó bá ti jẹ́ ẹni tí àwọn èèyàn bá ti ń wò níbi ẹ̀sìn tó o gbọ́dọ̀ máa dé kí ọ̀rọ̀ nǹkan máa yanjú dáadáa kó má ti rújú lẹ̀. wọ́n ní irú ẹni ẹ̀rọ ni wọ́n mú sí lọ́wọ́ tó bá ti ń sọ̀rọ̀ líle tí wọ́n bá sọ nǹkan míì tó yàtọ̀ sí tí èdè dúró lórí o ẹni yẹn yẹ wúwú ìsọ́kùtì là ẹni yẹn ń wá ìbínú ọlọ́run ń wá ìbínú ọlọ́run wà àyè ní kọ́tùbùlá ìdúró ọlọ́run sì máa bá wàlà àìnà òun fi dáre yìí ọlọ́run gbé ìjìnà síkẹ́ láyé àtìlẹ́ àkèyàrá ẹ ti wọ ọkọ ti tẹ́lẹ̀ kan o tó ń sọ̀rọ̀ yẹn mọ́tìmọ̀lá yìí wọ́n kọ jẹ́rẹ́rà yìí gbogbo ẹ tó bá ń fi irú ẹ̀sùn yẹn kàn wá ẹni ẹ̀ wọ́n di ọlọ́run wà tó fa ádàmù mọ́ ọ ó ní yóò kọ́ ọlọ́run. أن يريده المولد الذي وعد رسول الله زرباءه أن يرضى في أنك الله صلى الله عليه وسلم يوعى ونبيع ويمنع أعتبر الله صلى الله عليه وسلم ibi ndi ko bɔti ina lɛ nìyɛn ní wa bɔti ale alẹ́rí akhbara nàbí sallallahu alaihi wasallam ẹni yẹn yóò sọ̀kalẹ̀ sí àyè yìí tí ànábì ní irú wọn ló sọ̀kalẹ̀ sí wọn lè fi anna Allah yuhilla amthalahu ala akhbara sallallahu alaihi wasallam olùkọ́lọ́run yóò dìkẹ́ nìyẹn yóò sọ̀kalẹ̀ ìdíkẹ́ nìyẹn yóò gbólẹ̀ sí ibi tí àwọn ọ̀rọ̀ ìsànẹ́lì ti sọ pé mo máa ń sí ni mọ́tò bá yọ الذي تطلب وما بجملتي قال أبو جعفر أبو جعفر صغير قلي وذلك ما حدثنا أبو قريب أبو قريب يقولني أطر هو حدثنا المحاربي عن إسماعيل بن عياش الحمصي عن ثعلبة بن مسلم الخشاني عن أيوب بن بشير العجلي عن شقي بن مالح الأصبحي قال قال رسول الله صلى الله عليه وسلم أنا قلت الله صلى الله عليه وسلم أربعة عمل تنبروا يوضون أهل النار أمير يجا أعطوك ما قلنا روى رعنا سبع رعا أو تبا جيوانا أو ما مانا wọ́n mọ̀ ìyá wọn wọ́n mọ̀ rí ìnira àbáwọn kan bẹ tó tún máa jẹ́ ìnira fún wọn pé ah ẹyin wọlé tó kó ìnira káwa yìí wọ́n tún máa rí àwọn kan yẹn ni pé àwọn ẹni yẹn ti wọ́n tún burú nípa àwọn ọmọ adá lọ tó wọ́n ní wọ́n máa ní àwọn ọmọ náà lára. أربعة يوضون أهل النار على ما به من يضعون بين الحميم والجحيم أولية يوم تأتي لعن الحميم ومتبنا والجحيم أدينا الجحيم يدعون بالغيب والصبور أنا اليوم رفع الوقت إلى إياه إيه ọ̀rọ̀ burúkú yóò rẹ̀ jáde lẹ́nu wa tó bá pariwo yẹn yẹ̀kúlù ààrùn náà lè bá ẹ̀dùnkún lè bá àwọn èyí àwọn tó tó jẹ́ ọmọ náà wọ́n wà máa sọ fúnra pé máa bá ra ààrùn là kọ́ni àbáwọn náà ló ṣàwọn yóò fẹ́ tó para ni wá báyìí àlàáfà bí náà ń rìn àdà ìnira tó ń bẹ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn ènìyàn ni wọ́n tó kó ìnira bá ìnira wa yẹn ni pé ara ń ni wá ní ọ̀nà àmọ́ táwọn eléyìí Ah, fi wọ́n tó le jù ìnira tí wọ́n tó ń jẹ́ ìnira fún àwa gan. wọ́n ní fàrọ́jù lónìí àkọ́kọ́ ní ọkùnrin kan mọ́gbìnàpọ̀ àlẹ́yìí tààbùtù ní ìjọba rẹ̀ ẹni yẹn ó gbé àpótí bí ká ní ìpínlẹ̀ bíbélì bí pósí ńláńlá wọ́n á ní ó gbé ẹni sínú pósí òun ó dé pa àmọ́ gbogbo kó tiẹ̀ yẹn ní ògùn náà ni alákọ̀ọ́kọ́ nù wàá jùlọ ọkùnrin kejì yẹjúrò àmọ̀ ẹ̀ àrùn ìfún rẹ̀ ìfún rẹ̀ ọmọ ìjọba ọmọ wọlé káàkiri ni ẹni pé ìfún rẹ̀ ó jáde ìfún rẹ̀ ó kàjáde yọmọ wa wọ pé ọmọ wọlé wàá jùlọ ọkùnrin ẹlẹ́kẹta yẹtí ló fún òkú kọ́yìn àjùmọ̀já máa ẹnu rẹ̀ èdè ẹ̀jẹ̀ yóò máa pọ̀ ẹ̀jẹ̀ yóò máa pọ̀ èdè ẹlẹ́kẹta lò ẹlẹ́kẹrin wàá dúró yà kúlù là náà wọ́n máa búra rẹ̀ jẹ́ ni yóò máa gbé rẹ̀ jẹ́ yóò sì máa jẹ́ yóò máa búra rẹ̀ jẹ́ yóò sì máa jẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn wípé àwọn ẹ̀yẹ gan àwọn ọmọ ẹlẹ́fọ̀ọ́ wọn pé àtàwọn ah, eléyìí lè ah ilé òun náà nìyí. فيقول لصاحب التعبير او يوم عاد يلتي قوم جيبن وقوتي قوتي وقنا إكما بعد أبو عيد قد آذانا ألاما بنا من الأذى يعني في الولي كيلو تشيلو تبدي القوتي قوي على بابا إن شاء الله يوم تيجي ألو هيدا أه أنتو قوي على بابا فيقول إن العبد مات وفي عنقه أموال الناس fún wa ní ẹrí ẹni tó jìnà sí pariwo yìí ó kú àmọ́ nígbà tí ó fi kú àmúwádò na dúkìá òyìn ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀dá dúkìá òyìn padà fún wa àwọn èèyàn ní pọ́pátì lọ́dọ̀ rẹ̀ ọ̀dá padà fún àwọn tó ní ọwọ́ kú tòkí níyẹn iná ni wọn ìyá tó fi gbẹrú ẹni ẹni pé wọn agbèjú kó sí iná tó ọ̀nà ni kó kálukú wa dúkìá mu dúkìá tí bá ń bẹ lọ́wọ́ wa kódà ó ní náà ní fíra sábà tí wọn kó tẹ̀ ìdí wa ká dá padà fẹ́ntó ní ìwé ká dá padà fẹ́ntó ní tó irú àwọn kan yẹn èyí wọn rí àìbẹ̀rù ọlọ́run yẹn sákàrà pé mo bẹ̀rẹ̀ kí ẹ̀sùn tó kàn án fọ́nà tó oṣù àyàwó tí ìlànà kan bẹ́ẹ̀ lé tó pé wọ́n tún mẹ́rin ẹlòmí oṣù wáyé ni wọ́n já wọlé ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀mí ẹni mọ́ láíláí kò ní wá lọ. ìgbà tó bá ti pàdé rẹ̀ ní ẹni tó òbí tó o ti gbàgbé aláìwọ́n ṣe ra rẹ̀ gbogbo nǹkan ní ìtọ́jú wà ní ọwọ́ yẹn tí wọ́n lè dá padà àtẹnìyẹn bá yọ̀ǹda bá yọ̀ǹda kódà tó ẹgbẹ́ bá ti kú ó ti kú dúkìá rẹ̀ ti wà lọ́wọ́ rẹ̀ owó rẹ̀ fẹ́ bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ ní owó yẹn kọ́ ìlú fún ọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ káwá ni ọ̀wá dá mọ̀lẹ́bí rẹ̀ màmá ṣe òun dá mọ̀lẹ́bí rẹ̀ màmá ti owó yẹn àbí nǹkan yẹn ti gbé rẹ̀ kó fi sàrà fẹ́yẹ̀ rẹ̀ wọ́n ti lọ́gbẹ́ lọ sí àwọn bàtà wa lọ́wọ́ ọlọ́run lọ́kàn rẹ̀ ni àwọn mọ̀lẹ́kọ̀ọ́ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ tó ń bẹ àwọn òṣìṣẹ́ sàrà fún náà ní alẹ́ sọ̀rọ̀ tó náà tó kọ́ gbogbo ìgbà pé man kana inda akhihi man kana inda òun mẹ́tìlámà tó lé àkè alábìlẹ̀ tó bá ti dé nǹkan ojú kẹsìkẹ́ bẹ lọ́wọ́ rẹ̀ wípé ọmọ èèyàn kan nǹkan ní nǹkan rẹ̀ nǹkan ní nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ alábìlẹ̀ bá lè àṣẹlọ́wọ́ pé ìyàwó náà ti tòlé dáhà yẹn padà wọ̀ ọ̀bùlà ẹ̀yà ìyàwó mọ́ kí ọjọ́ gbèjà kìyàwó tó dé ọjọ́ tó ṣe pé lẹ́yìn tẹ̀sí ìdá àbóyúwà làfẹ̀fọ̀ ibòmí onílé san sí yí máa ń wọlé ẹ̀dẹ̀ náà pípé ẹ̀ ní rí owó fi dá padà mọ́ ẹ̀ ní rí nǹkan yẹn fi dá padà ilẹ̀ àìmáàlú sọ̀rọ̀ ìhà àwọn ẹsẹ̀ rí yẹn ni wọ́n mọ̀ kó wọ́n mọ̀ kó fún ẹlòmíì tòkí ìgbìyànjú dúkìá ń dúkìá ẹrù ẹlẹ́rù tó kó sí ọ̀rọ̀ sí lè dá padà fún wa bó ṣe rò pé ìtàn ẹ̀ kọ́ máa ànábi ìyà tí ó jẹ ní tí dúkìá olúkìá bá ń ni. lọ́wọ́ rẹ̀ nìyẹn òun náà ní kí ẹni yẹn wọ́n gbé mọ́nà pósí pósí iná náà wọ́n á jó pósí iná dúró òun náà fúnra rẹ̀ wọ́n fọ́ sábà ní ìlú kan láyé. náà wọ́n ní ẹlẹ́kejì ọ̀yọ̀kọ́ lélẹ́lẹ́yìn tó jẹ dúró àlọ́ àhàwọ́ wọ́n sọ fẹ́ni tó ti pé ìfún ń wọ́ tí kò ti jáde mọ́ta tí wọ́n ń wọ́ káàkiri tí kò tó ń tú ní láti inú rẹ̀ kó ká kó lọ pé ìbò rẹ̀ ló tú jáde yìí ìbò wọn máa kọ lọ́rùn yóò máa kọ lẹ́sẹ̀. àwọn ará náà lè gbé máa dá lọ àkọ́ ẹ̀ kọ́ni àdáná àdáná bìnnà ní àdá. eléyìí tó dì nàìjíríà yìí kí ni ìnira fi kó máa báyìí irú ìnira ló kó máa báyìí. قال عن ملائكة ودعوا وذكر كلاما bá kọ́kọ́ lé ìwé bọ̀ ó ní àlejò sọ̀rọ̀ kan fún wa máa òun ọ̀rẹ́ sí ọ̀rọ̀ yẹn má ìyẹn ni pé bí ọkọ̀ lẹ́pa ti di ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn. tòwọ́n kọ́ọ̀lù lílẹ̀ rí iye sí ìlú fún òkọ̀ ìhàn wọ́n wá sọ fún ẹnì kẹta títí pé èdè ń jáde lẹ́nu rẹ̀ èdè ń jáde lẹ́nu rẹ̀ wàjámà àti ẹ̀jẹ̀. بما بعد الأضعف قال آذانا على ما بنا من الأذى كل شيء تسلم سوى أمرهم فيه لا سوى يقول أنا ليش ويقول إن الأضعف كان ينظر إلى كل كلمة يعني إلى كل كلمة ماذا؟ طبعة قبيعة خدعة خديعة فيستلذها كما يستلذ الرفض ويقال الذي يقول نحن وما الأبعد فالآذان لا من الأذى نعم مثل رواية وني أني سجلك كاوي سبق المسلم باسمي عن النواة ثلاثة شيء يوالي إن الأبعد ينظر إلى كل كلمة فصل طبعا دي رواية مين بدعتين دي رواية مين لكل كلمة بدعتين قبيحتين Ibi ẹni yìí àwọn ọ̀rọ̀ bíbí àdínú wá tí wọ́n gbọ́ káàkiri. Àwọn ọ̀rọ̀ àdáadáalẹ̀. Níbi ni orin kọ́bẹ̀ àti ìyẹn pé ọ̀rọ̀ tí wọ́n fi ń jẹ́ tọ́jú ọ̀rọ̀ burúkú sí ọ̀dà tí èèyàn máa wá tí ó ta máa gbọ́ kí ọ̀yẹ́ tẹ̀lé ju ọ̀yẹ́ wọn gbádùn ọ̀rọ̀ yẹn kamar yadda yi zọrọ pàṣẹ tó máa ń gbọ́ pàṣẹ sábà sọ̀tọ̀kútọ̀ sọ̀rọ̀ pé tí ó fa ìyàwó nìyẹn tó pé ìlébi lọ́dọ̀ máa jáde ní ẹnu rẹ̀. ọ̀yọ̀kan nílẹ̀ rí akóló national wọ́n fi sọ pé sóò ń jẹ ara rẹ̀ yóò bá lọ àbá ìtọ́ni àdáná àdáná bí náà rẹ̀ àdá kíkí ló ń ṣe ẹni tó ti pé ó jìnnà tó wáyé àmọ́ ìfara ni wá. إخواني إن الأبعد كان يمشي بالنميمة قل يعني وقل ما أنت تاكري بطن ويأكل حب الناس قل ما أنت رامينة يعني كما أنت رامينة لي أيني سواء معافات لنا من يرعي رعيم وصلي تو يعني بكيشي حديث يمي حلاسية فما تقول كده tí a bá wò nǹkan tí ó wà nínú yìí lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó rí ẹ̀dùn fún mi. kọ́ra ìbọn ìwáyà méje wa kíkẹ́ tí ó ń kó ìfún ara rẹ̀ tí ìfún rẹ̀ ń yọ jáde òun lẹ tó ṣe pé àáfàá ni ó máa sọ̀rọ̀ fáwọn èèyàn àmọ́ òun ẹ̀ kò nílò kò nílò أما قلنا ذلك من طبع إليها مصرين حديث ضعيف لأنه كل شيء هو أن درجة حسن اسمي على الإمام الطبري عليه رحمة الله فضل حدثنا قلع من أصلا عن النصر بن شميل بن حوشة عن موسى بن عقبة عن عمر بن عبد الله الأنصاري عن أبي جرداء من أبي الدار الضاري أن رسول الله عن رسول الله صلى الله عليه وسلم قلنا ذكر صلى الله عليه وسلم من ذكر امرأة أن في قبات شعبك وينسى بما ليس فيه لكي تسيو سلالة من الخطوين ليعينه لا تتلقى وفيتك أبوك وفيتك أبوك وفيتك أبوك ọwọ́ ń sọ nǹkan tí kò ṣe wọ́n ní alẹ́ ní àgbàsà ọmọ òbí jahannama ọlọ́run ó bu ènìyàn dè sínú náà jahannama hàtà yá sí àdínà fáwọn máa kọ́ àlẹ́ sí títí àkójọ yóò lọ lè wá tí ó fi túra rẹ̀ kalẹ̀ ní nǹkan tó sọ̀rọ̀ yóò wà ní òkè yóò fi nǹkan ni pé ká tọ́ra nǹkan tí a bá gbọ́ lẹ́nu òyìnbó káwọn máa tọ́ rẹ̀ ibi ẹni tí ń tọ́lú kọ́ báyìí lọ́pàá burú báyìí náà àà ìyẹn máa tọ́lú kọ́ báyìí ìyẹn gbọ́dọ̀ wà sáyé ti ọ̀pẹ́ ẹ̀sìn sábàjẹ́ náà tó gbẹ̀ ẹ̀ wú wá náà pípé kájàdé àwọn àtẹ̀lé tó lè gbé àdéhùn ọ̀rẹ́ sẹ́lẹ̀ káyà kọ̀ án tó ń fẹ́ fún ara rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fọ́ yìí ń bẹ. ọlọ́run bá ní wọ́n lè dá kólítún fún àìrí lò. tó áyà yẹn áàm tí ó gbọ́ ọ̀rọ̀ شنآن قوم على ألا تعدلوا اعدلوا أقرب الكفوة إما تكي الجنو بكل ìbánijà tẹ bá ní bí ẹnìkan àti tẹ bá ní bí àwọn ìdí ọ̀kan kọ́ ajẹ́fẹ́ ẹran wa ń sọ tí ò ṣẹlẹ̀ nípa kẹnu wa parọ́ mọ́ wọn. kọ́lá kékeré yẹ gbọ́dọ̀ parọ́ mọ́ kékeré tí ò ṣe kọ́ wa ní ọmọ pa ẹran wọn tó kò dáa ah, tó àti ẹnìkan tó gbé àtúntò ìgbòkè bí òun òkòkò bí nítorí òun ṣe kọ́ yàtọ̀ nítorí wá ṣe ìdílé tó wá ṣe tó kọ ẹ̀sìn tí mo fẹ́ dáàbò bo ẹ̀sìn tí alákòjú yẹn sọ fẹ́ ṣàlàyé àwọn ṣé à wọn fẹ́ ṣàlàyé àwọn ṣúfí tó mọ́ sọ tí wọn bá sọ lọ́pàá wọn. فاعدلوا وأقرب للتقوى. إيه ما في رشد irinṣẹ́ dáwà kọ̀dá pépé lọ́ọ̀nìyàn irinṣẹ́ dáwà ìtumọ̀ rẹ̀ náà lè pé ìtò olóòkùnkè fún yẹn gan kò síṣẹ́ lára rẹ̀ lò kò síṣẹ́ lára rẹ̀ yẹn gbọ́dọ̀ ní ìṣèlọ́gbàdọ́gba lérí àwọn èèyàn tó kọ́dà ìṣèlọ́gbàdọ́gba yẹn kò gbọ́dọ̀ dé kí ìgbẹ́jọ́ tó yẹra ọ̀fẹ́ wáyọ̀ lọ àwọn èèyàn àbí ọ̀fẹ́ òkú ẹni káyọ̀ lọ ní kò lé dáadáa ẹ̀yìn àdínkù máa ń ta níwọ̀n kan bí ọba ti rí àlàyé rẹ̀ bí ọba ti rí mọ́tò nílẹ̀ bí ọba ti rí dáadáa mọ́tò rẹ̀ dáadáa lẹ̀ pé a ah, ẹni yìí a èèyàn rẹ̀ ni kì í ṣe èèyàn rẹ̀ tó o mọ̀ pé ìwà abúmbẹ lọ́wọ́ rẹ̀ wọ́n á mọ̀ sọ pé ah, àgbà ní dáadáa ti ní ilé náà ah, rà ó ètò kéré jù lóko ya ti ní ẹnu rẹ̀ pálẹ̀ kílẹ̀ tó balabajá ó lè pe ifá rẹ̀ ọ̀ká kò sí kéré ọ̀sán tó ń pa rẹ̀ tó tí wọ́n ti rí báyẹn onídìí kí èèyàn irú yìí ò ga pé ìlé sọ kankan nípa ẹni lọ bàbá ńlá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni gbogbo wa ti pé ẹni dáadáa ní ìṣẹ̀lẹ̀ tó lọ́sọ̀ pé àwọn ẹni dáadáa ní àmì lágbájá á sì mọ sí ilé tó ń pa rẹ̀ tó ìfowópamọ́ ní pé ọ̀fẹ́ sọ sí tó mọ̀ nípa rẹ̀ tó bẹ́ẹ̀ náà bóyá ó tó ṣe wọ́n àwọn dáadáa kan àǹfààní kan látara tó lọ wá ní kó tó la àwọn ọdún rẹ̀ mọ́lẹ̀ tó ṣe àmọ́ tó kì í lè ẹni ọ̀rọ̀ ìròyìn ẹni kò yé mi tó ìtumọ̀ rẹ̀ náà ni pé nǹkan rẹ̀ fẹ́ mi tó kì í fẹ́ tó lè tó lè pọ̀ dáadáa nípa rẹ̀ lọ. ṣùgbọ́n àwọn kan báyẹn ni wọ́n ń tó ẹ lọ́yà torí kò yí ẹlòmíì ẹ wá òye sí náà ló ti dáa ó jẹ́ pé gbogbo ẹgbẹ́ ti túnà lẹ́yìn tó mọ́ ọ̀tọ́lọ́ fún òkú wọn fún ọ ní àǹfààní àti lọ rí bíra kà ṣé ẹni tó bá rí bíra kà níbi túnà lẹ́yìn tó mọ́ ọ̀lẹ́fẹ́lẹ́ kò bí kò ní dúró ra wọn láéláé pẹ̀lú ẹni tí kò ní bíra kà. Ṣé ẹ̀ka tí a ti di pé fún ara yín bẹ́ẹ̀ rẹ̀ kí á àti àti ọ̀rọ̀ fi ìfẹ́ ṣùgbọ́n ẹni pé ní tó wọn lọ sí àmì ń jẹ́ lọ́dọ̀ láti láti tó lọ́dọ̀ ìjẹ́ náà lẹ́tì rákìdá bẹ́ẹ̀ lẹ́tì rí mẹ́tàjì àlùsùn náà jẹ̀mọ́ tòun náà ni pé mùsùlùmí àlùsùn náà jẹ̀mọ́ ọgbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ ẹ̀ sọ́mọ́ tó ní ìlànà sáwọn والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا gbogbo nǹkan sọ gbogbo nǹkan yí gbogbo nǹkan gbọ́ ọlọ́run ó bí wá ní ìdílé rẹ̀ tó yẹ ní ọgbọ̀dọ̀ jẹ́ nǹkan tó gbọdọ̀ máa bàyàn lẹ́rù kí ọmọ rẹ̀ lè sọ nǹkan tí èèyàn bá wí èdè èèyàn bá jẹ́ kí èèyàn bá pè tó àwọn tẹ́lẹ̀ yẹn bá jẹ́ ìṣe jíjẹ́ òkú tẹ́lẹ̀ ní kí n pè ìṣe jíjẹ́ ìdèlú kò àkọọ̀bù ìṣẹ̀fọ̀ kí o tó wá burúkú ní kí o tó máyà ọmọ àwọn èèyàn kó ti ké ẹni yẹn ó si ti àwọn èèyàn ní ọ̀nà kí wọ́n dákẹ́ nípa ọlẹ́ nìyẹn ọ̀lẹ́ àbúrò ńlá ni àbúrò ńlá ni tí wọ́n ti pé ò bá tiẹ̀ lè lágbára da orúkọ ẹnìyẹn mọ́lẹ̀ á yẹn gbọ́dọ̀ lágbára láti má lè ṣàlàyé abúlé nìyẹn ṣe. bí lápòjú mi nìsín abúlé bèrè abúlé bèrè àwọn èèyàn lè máa wọ pé á àbí kó ìlera rẹ̀ ni àbí pẹ́ ìlera rẹ̀ ni àbí kékeré kan ni àlàyé tí wọ́n ń ṣe yẹn lẹ́kọ̀ọ́ wá sọ àlàyé nǹkan rẹ̀ pé á ìlú kaba ìtòsí ló ẹ̀sọ́ wa ìlú kaba ìtòsí ló lànà ìlú ọ̀jọ̀ náà níjọ́ tí ẹnìyẹn pápádà ń gbọ́ yóò fẹ́ ah, àkọsí ní yóò ṣe nínú ìlànà wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn ènìyàn nílẹ̀ ní ìta ń kà nínú gbéra àlùmọ́ọ̀mù ọ̀pọ̀bẹ̀rẹ̀ àlẹ́ ìrásùmọ̀tòlọ́ ọ̀rẹ́ tó ọ̀dúnà tó mùsùlùmí agbọ́dọ̀ sọ ẹnu wa lára àwọn ọmọ ìyá wa. pẹ̀lú náà sọ̀bẹ̀rẹ̀ wọn tó mú àdéhùn ilé wa. wọ́n wá ní àdéhùn náà Muhammad bin Awf ومحمد بن مسلم الرازي قال حدثنا أبو المغيرة عبد القدوس بن الحجاج حدثنا صفوان بن غبر قال حدثنا راشد بن سعد وعبد الرحمن بن زبير بن الطيب عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم لما عوج بي níjọ́ tí ọlọ́run bá gbé igun sánà lọ ìmọ̀ ọlọ́mọdé ọlọ́run ní òkè sánà mọ̀rọ́ tìlẹ̀ kọ́wú ní mo bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan lẹ́hún àbọ̀fáàrún nínú ṣàfihàn àwọn ènìyàn èyí kan náà irin níbẹ̀ lọ́wọ́ wọn ọlọ́run sọ èyí kan náà wọ́n di èyí kan náà irin yòókù ní ètò náà tó dúró wọn wá ní gbéra wọn ní àyà wọ́n gbèrè yẹn ṣára wọn ní àyà bákan náà wàkùn anábìlẹ̀ wọn ni wọn áwọ dáyà jẹrẹ àwọn ọmọ ẹgbẹ́ pípé ìwé ni wọ́n fi ń gbó àwọn bí àyà yìí sáré wọn kí ló ṣe wọn kọ́ọ̀t jẹrẹ tí wọn ni áwọ dáyà lẹ́yìn náà yà kúlú náà lọ́sọ̀ọ́ wọn náà ṣe wọ́n yà kọ́ọ̀tù náà fi àárọ̀ rẹ̀ sọ̀ṣìyà kí ló àdéhùn kan dé lẹ́yìn. tọ́ ó lè gbé irú àdéhùn tó fi gbé àwọn èèyàn wọlé wọ́n ní àwọn èèyàn làwọn tó ṣe pé wọn ọmọ tí kán máa sọ kán máa yàpọ̀ ńlọ sí àkàrọ́ọ̀dì náà ẹni pé ọ̀rọ̀ ẹ̀yà kúrúlẹ̀ lọ́dúnmọ̀ náà ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ sọ káàkiri lẹ́yìn tó máa ń jẹ ọmọ ìyá àwọn mùsùlùmí ọ̀rọ̀ lọ́kàn ló máa sọ kó o ní rántí wọn. ìtọ́wá ní pé ìyàwó ń ṣe bíbà òun náà ni kí wọ́n máa sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn ìjẹ́ bá wọn kí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìjọba rántí àti kàtàkì nínú rẹ̀ lákòókò rẹ̀ ṣe wípé sábà ní pé ìrìn sọ̀rọ̀ yẹn lẹ́yìn nǹkan márùn-ún àbí nǹkan bí márùn-ún kan kì í sọ̀rọ̀ ẹ̀yìn kì í fi ọ̀rọ̀ ẹ̀yìn rárá tó kí ẹ bá ṣe ó nìyẹn kì í sọ̀rọ̀ ẹ̀yìn kí làwọn kan márùn-ún yẹn òun náà yẹn ni àkọ́kọ́ tí ẹ bá sọ̀rọ̀ lẹ́yìn òun náà ni ẹni tí ó ṣàkóso fòyàn tí ẹ wá lè pariwo rẹ̀ wọ́n pariwo rẹ̀ pé lágbájá ó ṣàkóso fún mi ó bú kan bú omi kan tán bú omi kan tán ṣàkóso ṣàkóso fún mi tó ọgbọ́dọ̀ dákọ̀ pé lágbájá àbúté ẹ̀rọ lórí fọ́ọ̀tù fáwọn ọlọ́pàá àbí fún adájọ́ pé lágbájá ó ṣàkóso fún mi nǹkan wá ní asúlùtò ń sọ̀rọ̀ lẹ́yìn tí òfin yà ní mo sọ̀rọ̀ lẹ́yìn mà ni òfin ń ṣe ọ̀rọ̀ ẹ̀yìn èkejì òun náà lẹ́yìn tuntun tó ń da ẹ̀sìn ọlọ́run wa rú ẹni tó ń da ẹ̀sìn ọlọ́run rú tòkè ni ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kọ́ fi lè fi lábájá àtẹ̀sìn ọlọ́run rú mi torí yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn káyà ẹ̀sìn sọ̀rọ̀ lẹ́yìn ìsọ̀rọ̀ ẹ̀yìn o irú bí èèyàn gbọ́dọ̀ wà fẹ́rẹ̀ ṣe ẹ̀kọ́ lọ́dún mi ẹni wọn ní ń jẹ́sìn ọlọ́run ọdún tó yẹ pé ìwọ lẹ̀ tó yé ìwọ lẹ̀ tó yé òbí lápòjú yẹn lè fún yá ọmọ sọ̀rọ̀ kan tó ti ń ṣe pẹ̀lú mọ́sálà tó ti pé wò sí ìmọ̀ mọ́sálà yẹn wò sí ìmọ̀ nípa mọ́sálà wọn abẹ́ni yẹn ti kà nípa nǹkan wọn tó kọ́ ọmọ ní tó irú ẹni yẹn ó lè ìfọ̀mọ́ ara rẹ̀ ẹsẹ̀ pé ó kílẹ̀ kí á àjẹsọ̀ ọlọ́run ló ẹjọ́ bá kojú wa kí kí ó ṣe lónìí kó máa ń yan àmọ́dá ti já ní kó lẹ́ni ọlọ́run ni kó tìmọ̀ pé rẹ̀ lálùkù náà àbí kó ní àwọn bàbá àtàwọn ẹni ọlọ́run àwọn bàbá yóò wá kó ti lálùkù náà lòun ṣàkóso ẹni yẹn ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ súnà náà ló yẹ ẹni ó ní ọ̀rọ̀ wìláyà ọ̀rọ̀ wìláyà kò yí ẹ̀yìn yẹn tó kéèyàn ọmọ ọdún tó lágbájá ẹni ọlọ́run ìgbéyàn lẹ́yìn náà tó ń wá ní kí a dúró àwọn oríṣiríṣi nǹkan ní ìdákùdà tí àwọn náà ti arídá kalẹ̀ sínú ẹ̀sùn kí òun ní òun mọ̀ pẹ̀lẹ́ ní ọlọ́run bẹ́ẹ̀ kan wá sọ pé òun ṣe rọ́ọ̀tù fún ah, rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ kan wá ní ilé ẹjọ́ sọ̀rọ̀ lẹ́yìn ẹjọ́ sọ̀rọ̀ sùúrù yẹn kì í sọ̀rọ̀ ẹ̀yìn àdúgbò kọ̀ọ̀dọ́wì èdè kọ̀ọ̀dọ́wì kẹ́lẹ̀ kó wá dìde kó wọ́n ti rọ́ọ̀dù fún un kẹ́lẹ̀ kó wá dìde kó wá lọ ah, ní àhẹ́dẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀dọ́wì lẹ́yìn òbí balẹ̀ ní ṣe yìí ló yẹn kọ́ ọ̀ yẹn tó ń jẹ́ sọ̀rọ̀ ọ̀bà ènìyàn sọ̀rọ̀ lẹ́yìn láti fi ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó ní mélòó ó ní méjì ẹni tó fẹ́ fẹ́ ọ̀yàwó ọ̀bọ fẹ́ lọ́kọ wọ́n á dé ìrè rẹ̀ lọ́rọ̀ yàn kí lágbájá ń kọ́ nígbà tẹ́ ti rí ẹ̀yẹ ṣẹ́ ẹ̀yẹ ṣe ló pọ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ ti máa rí ìṣe ìlú àwọn sẹ́ńtẹ́ ìṣòro àwọn ẹ̀ máa ká apá sí náà wọ́n dà kọ́ wọn. wọ́n lè lórí wọn kọ sí àwọn kọ rẹ̀ gbàgàdà ní lórí wọn dà kọ́ rẹ̀ kí lágbájá àwọn tó àlá fúlàn tó irú ẹnìkan ló ti ń jẹ́ bákìrì ìmọ̀ràn ti ní àtọ̀rọ̀tò fún pé àrọ́tò ẹ̀dá bákẹ́rẹ́ ọ̀rọ̀tò fún ẹ̀nìkan tó ń jẹ́ bákẹ́rẹ́. irú àwọn ìyẹn lè pè kìí tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn torí ẹni tó ń bẹ̀ tí ọlọ́wọ́ wà jẹ́ ni. ó di mélòó di méjì ẹlẹ́kẹ̀kẹ́ rẹ tó fẹ́ fẹ́ yàrá ọ̀rẹ́ lọ́kọ̀ ọwọ́ abáyàn pé ẹ̀dá kùn lábẹ́yà tó wọlé fẹ́ ni ah! ni ó ti ga àmọ́ wọn òun ò fi bíbà tó o sọ̀rọ̀ lẹ́yìn kọ́lọ́ bọ̀rọ̀ fún lẹ́yìn yẹn àbí àkókò ti dà wọ́n á fọ́ra ìdáadáa yẹn àmọ́ òun wọn bínú wọ́n sàfaradà lérò rẹ̀ ní sàfaradà lérò ìdúró rẹ̀ tó irú nǹkan ìyẹn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nìyẹn ó di mẹ́ta ẹlẹ́kẹ̀rin òun náà lẹ́tọ́ ṣe pé ó fẹ́ júwe yàn ó fẹ́ júwe yàn pé àtọ́ ah, ọmọ ọkùnrin kan láì tó tún lé láyé òun tí ò lára tó tó àhóòmọ́ tó ga báyìí tó ga báyìí àhóòmọ́ tó sanra pẹ̀tẹ̀pẹ̀ à. bẹ́ẹ̀ pé ń sọ̀rọ̀ lẹ́yìn náà ni àmọ́ ń júwe rẹ̀ ni kì í ṣe pé ń bu tí mo búrò àwọn ẹ̀yẹ kì í ṣe gbéra. tó iná ìwọ́n ìwọ́n tó wà láti ọ̀gbọ́n nínú àyè ìdàgbàsókè ọ̀gbọ́n sọ́lá táǹkà lọ wọ́n ní fi èékánná gbéra wọn ní àyà ní òun là pè ámà àníwò náà tí alẹ́ sọ̀rọ̀ sọ́là lórí wọn. wọn náà kó pé ya olúna lóṣù mọ̀nà wọn máa ń gbéra àwọn èèyàn lẹ́yìn wọn máa ń sọ̀rọ̀ àwọn èèyàn. lẹ́yìn bákan náà wáyà ọ̀rọ̀ rẹ̀ bí àárọ̀ rẹ̀ ìjọmọlúwàbí àwọn èèyàn náà máa ń yẹ̀yẹ́ wọn máa ń yẹ̀yẹ́ pàtó àwọn èèyàn tẹ́tí wa ló fi wọ́n kú fún yàn èèyàn ló fi wọ́n ti àwùjọ wọ́pọ̀ ẹ̀rọ bẹ ẹ̀rọ ìgbìlẹ̀ kan alẹ́nu bọ̀lìbọ̀lì sínú rọ́ọ̀dù náà lèyí wà ètí ń ṣe láìjà nìkan ní kó tọ́ onídìí àwọn ẹni olóòtú ní kankan ẹni onídìí o lèdè tí ń ṣe tí ọ̀tá pọ́fẹ́sì rọ́ọ̀tù o olóòtú tó rọ́ọ̀tù rọ́ọ̀tù kò pé lẹ́yìn ìlú ìlera rẹ̀ lẹ́yìn ilé ìlera rẹ̀ lẹ́yìn ìtura pé kíra tó akọ́bá àlọ́pàá ló ní òwe náà kéré ní kẹsẹ̀sán á kéré kéré ní ibú lélẹ́ yìí ó hà òkú fi àrùn fi ẹ̀rù dín náà ọ̀dà tó irú ìjọba yẹn yẹn gbọdọ̀ sọ́ra fún tó ìdí ìjọba wí má parọ́ náà ìyẹn náà nìkan tí àyẹ̀wò sọ́dọ̀ ìrìnàlẹ́yìn àṣìṣòwò wọ́n ti rẹ̀ níbi ìṣẹ́lá sí àmìká tó àbẹ̀rọ̀ ọmọ ní gbogbo ìṣiṣẹ́ lọ́rọ̀ kóra ní àsìkò tí a bá ń jà kóra kò ní ká lọ jà ìjà dọ́gbadọ́gba wọ́n wà wà ẹ̀ kó sọ́rọ̀ kó lọ́wọ́ ìṣúlé ọ̀ṣọ́rọ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ń tó ti fún ọ alamin wanda is once the child you put the family center. The child is not interested either in life or you tell your child that they share his they share his but it's a lie. These are separate. Ọ̀sẹ̀ ìyẹn ni pé ọmọ kékeré ní ẹnìkan lọ sílé ẹni mìíràn tó lọ àfà ìgbé tó bá ti dé ẹ̀rọ lápò ìlú ìpè wọ́n parọ́ wọ́n mọ̀ wọn náà. bákan náà níbi àánú àmì tó ní kọ́ ọ́ àgbékẹ̀kẹ́ àìsí bí kò sí ẹ̀wọ̀n kẹ́kẹ́ ẹ̀ bá ti ṣe pẹ̀lú àti ìgbésẹ̀ ìjọba ẹ̀ràn bínú wọn á ṣe pẹ̀lú ọmọ rẹ̀ tó àbí ó bú ọmọ yẹn kékeré ẹ̀fẹ̀ ni kì í ṣẹ̀tẹ̀ iṣẹ́ bá ti ṣe ní pé kì í ṣe kì í ṣẹ̀tẹ̀ náà. ó ní ọjọ́ àtàlámà rẹ̀ ẹ jọ̀wọ́ tó bá tóbi ní máa ṣe mékọ̀ọ̀pù mékọ̀ọ̀pù tó bá jẹ́ mékọ̀ọ̀pù tó jẹ́ àláàlì lórí àwọn mékọ̀ọ̀pù tó jẹ́ haramu ń mékọ̀ọ̀pù tó sọ ẹ̀yàn rí ní ìrọ̀jú ọjà tí ẹ̀mí dá mọ̀mọ́ mékọ̀ọ̀pù ṣe pé wọ́n fi yí ẹ̀dá ọlọ́wọ́ bá padà ọjà tò tí ò nílé tí òun lásìkò tí òun nílá ọ̀dà níkọ̀ tí òun ti gbé òun ti gbé ẹgbẹ́ bóra lẹ́nu ní bóra nínú òun ti níkọ̀ fún náà ní òun sọ̀tọ̀ ọ̀tọ̀ pọ̀ ìrẹ̀lẹ̀ ìkọ̀dá níkọ̀ tí òun mú ìrìn àgbà ẹ̀dá ọlọ́run bá jẹ́ ti kí òun lu mú òkúdá ọ̀pọ̀ sàlùfọ̀ náà. Oníwèé náà sọ̀rọ̀ ìkọ̀tùlọ̀tọ̀ ṣùgbọ́n lẹ́yìn náà ní kọ̀ bó bá yá mọ́ta ọ̀dà tó tó bá ti ní sẹ́ṣẹ̀rò nínú ní kọ̀ọ̀kọ̀káyá mọ́ta tó wọ́n tó ní yìí náà ní ìpínká máa kí lọ́rẹ̀ fún yín ìwọ̀n obìnrin tó ẹ̀yìn àti màtá tí ń sọ ọmọ ọmọ ọkọ̀lá ní gbogbo títí náà lórí ètò yìí ó náà. When we have the Ahmad Kapla help us to explain difference between I, Oju, and Ajay, and Adimaru Kola in Yoruba pípé lọ́wọ́dà láàárín òun náà nìkan tó ṣe pé agbára tí ó wà ní ojú àwọn ẹ̀dá ilé ìjọba wọn bá dá lọ́pọ̀ kan wọ́n kì í ṣe pé ẹni tó ní gan yóò dá nǹkan yẹn mà pé mo ní nǹkan báyìí. àmọ́ àjẹjẹ wọn ní ṣe pẹ̀lú àjẹnú ẹgbẹ́ àtúwárí kò sí jíjẹ́ àjẹnú islam torí pípẹ́ bá wọn lè wo àwọn kẹkẹ yẹn ẹ̀rí pé ìkẹta tó ṣe pé kò wà púrúfù rẹ̀ ní náà ni tòrí táwọn ń sọ àlà ẹ̀yìn tó wà tó á kú yàtọ̀ sí táwọn ń pè ní àjẹ́ ọmọ ẹ̀ náà. Assalamu alaikum onígbòmí sísà kàmí eh, brother sister known as This was her father, wife, junior sister in Islamic law. The brother, sister, the brother or sister really is for her father. Ẹ̀yẹ́ ẹ̀fẹ́ ìlú ajẹ́ mọ́ nílẹ̀. Ìjọba ẹ̀fà ẹ̀fà ní ìbùkún. Ẹ̀yìn ọkọ̀ lọ.

níyàwó fáwọn ẹ̀sìn ọ̀rọ̀ tó lọ́mọ nípa ẹni tó bá níyàwó tí wọ́n láti kọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ọkọ̀ àti ìyàwó tí wọ́n á ní àṣepọ̀ lọ́lá kọ̀ọ̀kan tí ọkùnrin yẹn tí wà lórí wẹ̀ tó ń ṣàlùwàlá tó pé yóò fún ní ìdárayá bẹ́ẹ̀ ni àbí tí wọ́n wà bẹ́ẹ̀ náà. Olúwo ní àṣàrà wà nígbà tó náà. Ẹ jọ ṣé ó tọ́ pé ẹni tí wọ́n fẹ́ fẹ́ ìyàwó lé máa sọ pé ìyàwó tó ń bọ̀ pé lẹ́yìn àṣẹ ọkọ àṣẹ ti kù ìjọba ń lọ pẹ̀lú náà ẹni tí ìyàwó tó bẹ̀bọ̀ wá fún obìnrin kan ní oníkà ń bẹ̀bọ̀ wá bà ìyàwó lòun náà o gẹ́gẹ́ bí wọn ti jẹ́ ìyàwó pọ̀ láti ẹ̀ka tó léèrè ọ̀pọ̀ lọ́la tẹ̀lé rẹ̀ yìí lébi tó kẹ́rí lè yẹn tó ìfọ́dà ni lẹ́bi mọ́ níbi lè fi ìyàwó ti jẹ́ tó wáyá bí ọkọ̀ mi ti látẹ̀ lòun náà látẹ̀ ìyàwó tó dé ìrọ̀rùn wọ́n jẹ́ ìyàwó ọkọ òun ń jẹ́ ìyàwó ọkọ nìkan láti ẹ̀ka tó sálẹ̀ rẹ̀ tó nǹkan kẹrẹ máa ń ṣe náà ni pé àpọ́nlé ìjọba ìyá láàrin ara ẹni tó àpọ́nlé ọjọ́ orí láàrin ara ẹni tó àpọ́nlé orí wọ́n jìnà síra wọn tó ní tí Islam fi àyè rẹ̀ lẹ̀ nìyẹn wọ́n kó lówó náà láti kọ́ máa parí orí ẹ̀rọ ọ̀hún kó

understand some condition for for or no and if she can go with the condition they allow her to marry her husband. Eh, ọkùnrin yẹn náà gbọ́dọ̀ náà ni ọba pé àwọn onímọ̀ wá ti sàmì ní ọmọ ilé àwọn àwọn òfin kalẹ̀ tí ọkọ òun lè fẹ́ àwọn ọkùnrin yẹn gbọ́dọ̀ náà kí kí gbọ́dọ̀ díẹ̀ náà kí kí gbọ́dọ̀ díẹ̀ o agbọ́dọ̀ pọ̀ gidi gan ọlọ́pọ̀ ṣe wà lábọ̀ báyìí. Nínú àwọn àtàlára rẹ̀ tí ìdìbò máa ń lẹ́yìn náà ṣe àyè tó gba obìnrin yẹn náà. Èyí gba. Ọláyé obìnrin tó náà ẹ mọ̀ síbẹ̀ o. Ìrìn ìgbẹ́ ti tó náà. Mọ̀ síbẹ̀ o máa ń lalẹ̀ fún ọkọ ní ìgbé tó bá fẹ́ o. Ẹ̀yàwó ìdá. Ní nípa àwọn kọ̀ndíṣà fún ọ ní. Tó bá lọ ọkọ tó bá fi ọkọ tèmi ọkọ tiẹ̀ àbí ọkọ ìtajà ìbúrò àwọn sábà yẹn sọ àgbọ̀dọ̀ máa bá rẹ̀ tó fẹ́ tẹ̀ ọlọ́run o tí ẹ̀kẹ́ ló sáwọn yìí ló jẹ́rẹ̀ ní o bí ó ṣẹlẹ̀ ní bí ìsàn bèrè ní o tó wọn lọ fọwọ́ sáàlù ní ìlú ìdílé náà wọn lọ wọn sáwọn àlẹ́ tó fẹ́ tó fẹ́ rà please the owner is own a lot of parties ninety one parties I want to see ninety one people this means the people price of owners òun ìgbọ́n àmáyé ọ̀rọ̀ jọ́n wọ́n ẹni tó jẹ àwọn ẹni ẹni wọ́n tó wá ti pé wá fẹ́ fídì àwọn èèyàn padà wọ́n fáwọn èèyàn lóúnjẹ oúnjẹ kan náà oúnjẹ kan náà tòkó àtọ́wá pé bá ti tòkó ìlọ́kàn pé òun fẹ́ ṣe fídíà tó ó lè ṣe gbogbo oúnjẹ yẹn wá bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n yẹn ó lè pàkẹ́ ó fẹ́ràn sí i ó ọ̀tá sí tó lè pẹ̀lú nǹkan kálukú ní nǹkan ọjẹ́ kálukú jẹ̀ lọ tó ti kéde náà nù. ọ̀wá ìjẹ́ pé ipa àríká tó ń ti lórí oṣù twenty ipa àríká tá ti lórí oṣù thirty tó kí ẹni pé ogun yẹn wà ní o ó pe lọ sí ibi pé àwọn àwọn bá ní èdè díẹ̀ tó tọ́lá wò ó sọ ọ́ ọ̀nà. سبحانك اللهم وبحمدك Àwọn ọ̀sán